káàbọ̀ padà láti abala àwọn amúlùdùn alérèpé ti gbádùn ohun tí Tèmítọ́pẹ́ Akínlémi Bọ́lá tí ó mú wá fún wa ní òwúrọ̀ yìí ohun tó kàn báyìí òun náà ni ìjíròrò ohun tí a sì fẹ́ sọ̀rọ̀ lé lórí ní òwúrọ̀ yìí òun ni ìyàn sí aṣojú èyí tí ààrẹ wá yan àwọn ọ̀gágun ti tẹ́lẹ̀ ìyẹn àwọn Buratai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ipa tí kínní yìí kó ní ìṣèjọba orílẹ̀-èdè wa nínú ètò ààbò wa àti pé àwọn wọ̀nyí tí a yàn pàápàá ṣé wọ́n tiẹ̀ dára tó láti gba irú ipò bẹ́ẹ̀ kí ni àǹfààní tí wọ́n máa rí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ aṣojú àlejò wa ti wà ní ìkàlẹ̀ láti darapọ̀ mọ́ wa ní òwúrọ̀ yìí àlejò wa ẹ fẹ́ kí wọ́n bá wa sọ orúkọ wọn fún àwọn ará ilé fúnra wọn torí ojú tuntun òun la gbé wá ní òwúrọ̀ yìí àlejò wa ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ o ẹ pẹ̀lẹ́ o. ẹ bá wa sọ orúkọ yín fún àwọn aráalé. bẹ́ẹ̀ ni kẹ bá wa kí àwọn aráalé. kẹsì kí wọn kú káàárọ̀. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ wa ṣé àlàáfíà láwa o hmm. orúkọ tèmi ni Adémọ́lá Adégòkè. Hmm, Adémọ́lá Adégòkè ẹ káàbọ̀ sórí ètò àlejò wa gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ohun tí a fẹ́ sọ̀rọ̀ lò lórí ni yíyàn sí ipò aṣojú èyí tí ààrẹ yan àwọn ọ̀gágun ti ìyẹn buratai àti àwọn mẹ́ta tó kù kí ni ìwòye yín sí ìgbésẹ̀ yìí àti ipa wo ni ó ń kó lórí ètò ààbò orílẹ̀-èdè wa. iṣẹ́ rí ọ̀rọ̀ yíyan àwọn ọ̀gá ológun tí wọ́n ti fẹ̀yìntì eh, sí ipò aṣojú orílẹ̀-èdè wa ní ilẹ̀ òkèèrè. ó jẹ́ ohun tó jẹ́ wípé eh, kí n sọ àwọn tó bá jẹ́ pé àwọn olóyìnbó ni wọ́n á ní the more you look the less you see. Hmm. èyí tó túmọ̀ sí wípé àwọn tí ẹni tí pé pé kò sí béèyàn ṣe wò tó tọ̀rọ̀ náà lè yé èèyàn. Hmm àwòwò eh, tá àwòwò tán lọ̀rọ̀ yẹn hmm. torí wípé tí a bá ní pé ká fi ti bí wọ́n ṣe ṣe ní ẹnu iṣẹ́ ká fi sọ̀rọ̀ eh, ọ̀pọ̀ púpọ̀ nínú ọmọ nàìjíríà ni wọ́n gbà wípé iṣẹ́ wọn ó kù díẹ̀ káàtó kò hmm. kú ojú òṣùwọ̀n hmm. eh, ó ní mo ṣe sọ pé ó dàbí ẹni wípé bá a ṣe ń fẹjú mọ́ tó bá a ṣe ń fẹjú mọ́ ọ̀rọ̀ náà ó yé wa bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà rú ni lójú sí torí pé kí ni ààrẹ Muhammadu Buhari kí ni ìdí tí ó fi máa sọ wípé àwọn wọ̀nyí wọ́n tó wọ́n yẹ ní ẹni tí à fi irú kò bá dá ní ọlá hmm. pàápàá jùlọ nígbà tí ó jẹ́ wípé àwọn wọ̀nyí tí a bá fẹ́ tún sọ wọ́n ti lò kọjá ìgbà tí ó yẹ kí wọ́n lò. lélẹ̀ hmm, hmm, hmm. tó túmọ̀ sí wípé ìyẹn ti tó tá a bá tẹ̀ sọ pé kínní ìyẹn ti tó ẹ̀yẹ tó fún wọn ìyẹn ti tó pé torí wípé eh, ṣe rí àwọn tí wọ́n lọ sí eh, ilé ẹ̀kọ́ àgbà ológun NDA gbogbo wọn ni wọ́n ní ìsọ̀rí ìsọ̀rí bí wọ́n ṣe máa ń jáde wọ́n máa ń pè wọ́n ní tọ́sí bóyá cost cost cost twenty cos hmm. you know tí ẹ bá wo hmm. àwọn àwọn tí ó lọ yìí hmm. cos twenty nine i know ni ni wọ́n lára lẹ́yìn wọn àti rí thirty thirty two thirty three ó dẹ̀ yẹ kó jẹ́ pé kọ́ọ̀sì kọ̀ọ̀kan ó káwọn náà kí wọ́n lè mú ọ̀gágun àgbà nínú wọn gbogbo àwọn wọ̀nyí ni àwọn wọ̀nyí ti jẹ ayé wọn máyé hmm. tó jẹ́ hmm. wípé thirty wọn ò rí jẹ thirty two wọn ò rí jẹ thirty three hmm. wọn ò rí jẹ ẹni tán àwọn tó àṣẹ èèyàn yìí gan báyìí bóyá pos thirty five àbí pos thirty six ní sẹ́ẹ̀tì wọn ẹ wo gbogbo orú yẹn wọ́n ti jẹ wọ́n wọ́n ti jẹ ayé aláyémáyé ó wá tún di pé kí wọ́n dẹ̀ tún lọ fẹ̀yìn torí wọ́n ti lò bí ọdún ọdún mẹ́ta mẹ́rin kọjá ohun tí wọ́n yẹ kí wọ́n lò lẹ́yìn ìgbà tí wọ́n ti pàṣẹ lẹ́yìn ìgbà tí wọ́n wá ṣèyẹn tán láìṣẹ̀ tí wọ́n á sọ pé ká lọ fi wọ́n yan ká lọ fi wọ́n ṣe aṣojú hmm. aṣojú tí a dẹ̀ sọ pé ká fi wọ́n ṣe yìí náà àwọn kan àtòjẹ́ pé iṣẹ́ tiwọn nìyẹn hmm. àwọn tí wọ́n pè hmm. ní àwọn tó jẹ́ career diplomat tó jẹ́ pé iṣẹ́ tiwọn ipò tí wọ́n lọ yàn wọ́n sí yìí ó máa jẹ́ kí àwọn tó jẹ́ pé iṣẹ́ tiwọn gangan gan ó tún máa fi dùn wọ́n Hmm. wọn ní jẹ́ kí àwọn tó yẹ kán rí ipò yẹn nígbà tí òun ṣe Yorùbá dá àwọn ní ẹnìkan òun jẹ́ kí lẹ̀fẹ̀. bẹ́ẹ̀ ni. ǹjẹ́ ẹ̀kẹ́nìkan jẹ́ kí lẹ̀fẹ̀ bí ẹ ti hmm. lo ọdún mẹ́rin kọjá nǹkan tó yẹ kẹ́ ẹ lò nínú ológun àtúwá hmm. sọ pé àti pàápàá ṣe rí ní ìlú yìí ṣe mọ̀ pé àwa ò mọ àwọn tí a máa tó máa ń wà nípò wọn kì í mọ moyó. bẹ́ẹ̀ ni. wọn ò mọ moyó pé ó ti tó torí wípé ó máa ń tú àkókò sí èèyàn tó jẹ́ pé tí wọ́n bá ti ẹ̀yàn ènìyàn sípò gan òun fúnra rẹ̀ yẹ kó sọ pé à ẹ ṣe gan eléyìí tí a ṣe yìí ó ti tó. tọ́ eléyìí gan ló tẹ̀ fẹ́ mú mi béèrè béèrè kan ní ìgbà tí àwọn ará bíi tí wọ́n wà ní orí oyè gbogbo àwọn ọmọ nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé wọ́n ṣe dáadáa pé kọ́ yọ wọ́n sípò ṣé àwọn tí àwọn ọmọ nàìjíríà wá pariwo pé wọ́n ṣe dáadáa pé kọ́ yọ sípò ṣáwọn lọ́wọ́ atọ́ sírò òye tó fi wọ́n jẹ gan. ẹ ẹ o náà ni mo ti sọ ṣe rí ó dàbí ìgbà tí àwọn àwọn tá a bá fẹ́ fi tòyìnbó sọ hmm. a sọ wípé a reward for non-performance ní àwọn hmm. olóyìnbó. Mm tó túmọ̀ sí wípé ká máa gbé sàdákàtà fẹ́ni tí ò ṣe dáadáa hmm. Hmm. Hmm. ìtumọ̀ ẹ̀ nìyẹn pé à ń gbé sàdákàtà fẹ́ni tí ò ṣe dáadáa ẹni tó bá dẹ̀ ṣe dáadáa òun ló yẹ ká fún lẹ́yẹ ẹni tí ò ṣe dáadáa tí gbogbo ọmọ nàìjíríà gbà pé torí ṣe rí ààrẹ buhari lè máa sọ wípé <clears throat> wọ́n ṣe dáadáa ní ọ̀dọ̀ títí àwọn àmọ́ lọ́dọ̀ àwọn ọmọ nàìjíríà tó kù àrùn ojú lọ̀rọ̀ yìí a mọ hmm. bí ètò ààbò ìlú yìí ṣe rí tẹ́lẹ̀ a mọ bó ṣe rí báyìí ló hmm. fi jẹ́ wípé a ti sùn a ti sùn pẹ̀lú ojú méjèèjì ní káàkiri orílẹ̀-èdè hmm. nàìjíríà ó di wàhálà bóyá ní bóyá ní gúúsù ni o bóyá ní àríwá ni o bóyá ní ìlà oòrùn ni o bóyá ní oòrùn ni o ibi tí ààbò ti péye lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà ẹ́ nígbà tí ààbò ò dẹ̀ péye tí àwọn tó dẹ̀ wá wà nídìí ètò ààbò tó wá jẹ́ pé lẹ́yìn ìgbà tí ẹ ti jẹ́ kí wọ́n lo àkókò tó ju àkókò tó yẹ kí wọ́n lò lọ hmm. ẹ tún wá sọ wípé ó dáa ó yá ẹ tún wá máa lọ sí ipò míì hmm. dáa tó pàápàá jùlọ àwọn tí ó tiẹ̀ jẹ́ tí ó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ hmm. nínú ètò bí orílẹ̀-èdè ṣe ń bá orílẹ̀-èdè ṣe pọ̀ eléyìí tí a pè ní diplomacy wọ́n sọ pé yíyàn sí ipò yíyàn sí ipò aṣojú orílẹ̀-èdè yìí hmm. ó lè ó lè ó lè ó lè mú àwọn ìṣòro kọ̀ọ̀kan wá hmm. àwọn ìṣòro tó lè mú wá ni pé àwọn ọ̀gágun yìí nígbà tí wọ́n wà ní ipò àwọn ọmọ abẹ́ wọn à ń fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ń ṣe àwọn ohun tí ò yẹ kó ṣe hmm, wọ́n fi ẹ̀tọ́ ọmọnìyàn human right tí olóyìnbó pè ní human right wọ́n tẹ̀ mọ́tò wọ́n tẹ lójú pé pé wọ́n tẹ ẹ̀tọ́ ọmọnìyàn ní ibi tí wọ́n ti ń jagun hmm. wọ́n ṣe àwọn pa àwọn tí ò yẹ kán pa nígbà míì wọ́n ṣe àwọn hmm. ẹ̀sùn yìí wà ní orí àwọn lórí àwọn kan lára àwọn ọ̀gágun wọ̀nyí hmm. tí a bá wá yàn wọ́n lọ sí orílẹ̀-èdè míì tí àwọn orílẹ̀-èdè yẹn bá sọ wípé irú àwọn tí ẹ yàn wá tí ẹ yàn wá sí orílẹ̀-èdè wa yìí a ò lè gbà wọ́n sí orílẹ̀-èdè torí tí ẹ bá yan èèyàn sí orílẹ̀-èdè èèyàn láti lọ ṣe ojú yín mm. orílẹ̀-èdè tí ẹ mọ̀ lọ àwọn náà láti ṣetán láti gbà wọ́n mm. wípé ó yá àti gbà yín ẹ à ń wò wípé kó má lọ jẹ́ pé wọ́n á dé orílẹ̀-èdè tí a yàn wọ́n sí kí àwọn èèyàn sọ pé àwa ò lè gba àwọn wọ̀nyí kó mm. wá ṣe aṣojú ní orílẹ̀-èdè wa àwọn irú torí náà irú àwọn nǹkan báyìí irú àwọn ìṣòro báyìí kó má jẹ́ pé a máa lọ rí i láìpẹ́ láì jìnà. Hmm, ẹ̀rọ àlejò wa ní apá àbíjọ má bínú Farouk. Mm. Mm fún wọn àwọn wọ̀nyí á sọ pé a ò lè gbà yín láti pé hmm. kí ẹ wá ṣe aṣojú ní hmm. orílẹ̀-èdè wa. Hmm. àlejò wa ní apá bíi tẹ sọ̀rọ̀ dé yẹn ni mo tiẹ̀ fẹ́ ká tún yẹ̀ wò ká tó lọ síbi pé ṣó tiẹ̀ bá òfin mu láti yan irú àwọn wọ̀nyí sí ipò bẹ́ẹ̀ òun ni pé ìhùwàsí wọn ìṣesí wọn ṣó fàyè gbà láti lò wọ́n fún irú iṣẹ́ aṣojú nítorí gbogbo wa la mọ̀ pé iṣẹ́ aṣojú fún orílẹ̀-èdè mi iṣẹ́ tó gbẹgẹ́ ni ó lè dá ogun lẹ̀ ó sì lè yí ogun kúrò ó lè mú àlàáfíà wá àwọn ìgbésẹ̀ tí wọ́n bá ń gbé àwọn ìpinnu tí wọ́n bá ń ṣe ó lè dá wàhálà lẹ̀ bẹ́ẹ̀ ni ó sì lè mú àlàáfíà wá àwọn wọ̀nyí kéré ológun ni wọ́n ní ìwòye tiyín ṣó yẹ kí a tiẹ̀ yan ológun láti lọ ṣe irú iṣẹ́ yìí torí gbogbo wa pé àwọn ológun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń jẹ́ bí apàṣẹ tí wọ́n bá ti sọ pé báyìí go ni wọ́n gbọ́ wọn gbọ́ kàn tó bá ti ní lọ lọ yẹn náà ni ṣé kò takora wọn torí ológun àti iṣẹ́ àlàáfíà ṣé kò takora wọn àlejò wa. ẹ ẹ ṣe rí ara nǹkan tí à ń sọ náà ni mo ti mẹ́nu bà yẹn hmm. ṣe rí tí a bá tiẹ̀ tún wò ó náà ni mo sọ mo ti sọ lẹ́ẹ̀kan wípé àwọn kan wà tó jẹ́ wípé iṣẹ́ tí àwọn ti ń ṣe tí wọ́n ti yàn láàyò láti bẹ̀rẹ̀ wá ó hmm. ní iṣẹ́ ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè eléyìí tí àwọn olóyìnbó ń pè ní diplomacy. diplomacy. ẹ àwọn wọ̀nyí tí a yàn yìí wọn kì í ṣe ọ̀mọ̀ràn nínú ọ̀rọ̀ diplomacy. Hmm. kí ló dé hmm. nígbà tí àwọn tí ó mọṣẹ́ diplomacy iṣẹ́ ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè kí ló nígbà tí àwọn tí wọ́n mọ iṣẹ́ yìí dájú tí wọ́n ti kọ́ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ hmm. kí ló dé nígbà tó jẹ́ pé àwọn èyí wà nílẹ̀ tó jẹ́ pé àwọn ológun tó jẹ́ pé iṣẹ́ ológun ṣáá ni wọ́n ti ń ṣe ah, kí ló dé tó jẹ́ pé àwọn wọ̀nyí ni a wá lọ yàn hmm. ó lè kò ohun tí a máa rí ni wípé ó ṣeé ṣe kí wọ́n má lè ṣe iṣẹ́ yìí ní àṣe kújú wọn hmm. gẹ́gẹ́ bí àwọn tí jẹ́ tí wọ́n ti mọ iṣẹ́ yìí yàtọ̀ sí wípé ó dẹ̀ tún sọ pé àwọn orílẹ̀-èdè àgbáyé wọn ò tiẹ̀ jẹ́ mọ́ pé ìjọba gbogbo orílẹ̀-èdè àgbáyé ìjọba tiwantiwa hmm. ni gbogbo orílẹ̀-èdè àgbáyé ń gbé lárugẹ eléyìí tí a ń pè ní democracy hmm, àwọn ìjọba ọ̀fẹ́ máa pé ohun tí ó máa dàbí ẹni pé à ń fún àwọn ìjọba ológun ká hmm. máa eh, àwọn ológun àti ọlọ́dún ó má dàbí torí pé tí a bá ń ṣe eléyìí bí ẹni wípé à ń sọ wípé ìjọba tiwantiwa ò dára tó ni àwọn orílẹ̀-èdè mìíràn hmm. ẹ̀fẹ́ àwọn ológun yìí ní hmm. ààyè ohun tó máa onímọ̀ọ́sẹ̀ sọ pé ó ṣeé ṣe kárí lára àwọn orílẹ̀-èdè tí wọ́n gbé wọn lọ yìí tí wọ́n máa sọ wípé àwa ò gbà wọ́n ẹ̀ ẹ̀ hmm. wa. ẹ ṣeun àlejò wa. ó tẹ̀ ní nǹkan tí mo fẹ́ jẹ́ kí a wò ẹ ní ìgbà tí àwọn tí ààrẹ Muhammadu Buhari tó yan àwọn èèyàn yìí wọ́n gbé lọ sí ilé aṣòfin àgbà ìgbà tó sì débẹ̀ ìṣọwọ́ tí àwọn ilé aṣòfin àgbà tó fi tètè fọwọ́ sí ó ya àwọn hmm. ọmọ Nàìjíríà hmm. lẹ́nu àfi bẹ́ẹ̀ ni pé wọ́n ti ń dúró de kí ààrẹ kó gbé orúkọ wá kí hmm. àwọn dẹ̀ fàṣẹ sí àti pé kí ló dé táwọn ogun ò ṣe ṣe ìwádìí fínífíní torí àwọn ilé aṣòfin àgbà àti ti kékeré gan mo lérò pé àwọn èèyàn ló yìbò yàn wọ́n hmm. pé lọ ṣojú wa ń bẹ̀ àmọ́ púpọ̀ ọ̀gbà tí wọ́n bá wo ìwà kan àwọn ọmọ nàìjíríà gan máa wò pé ìjẹ́ àwa la dìbò fún àwọn ará àbí wọ́n ṣe ìfẹ́ ti ìjọba kí lẹ́yìn lè sọ nípa ìhùwàsí ilé aṣòfin àgbà sí yíyan àwọn èèyàn yìí. síbẹ̀ ni wípé ìjọba tiwantiwa ó yàtọ̀ sí ìjọba pé alágbádá hmm. màá ṣàlàyé tí mo nǹkan tí mo ní lọ́kàn láti sọ eléyìí a ní ìjọba alágbádá tí kì í ṣe pé ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìjọba ológun òun ni ó wà ní lówó ni ó wà lórílẹ̀‐èdè wa àmọ́ hmm. nígbà tó yá wọ́n wá gbé fún àwọn olóṣèlú wọ́n gbé ìjọba fún àwọn olóṣèlú hmm. ìjọba alágbádá ìjọba olóṣèlú ló wà níta tòótọ́ àmọ́ a ò tí ì ní ìjọba tiwantiwa ń tòótọ́ hmm. ìjọba tiwantiwa ń tòótọ́ ó jẹ́ ìjọba tó jẹ́ pé kò ní ṣe ohunkóhun láì gbọ́ èrò ará ìlú láì wo oyè àti aráàlú kọ sí àwọn hmm. tí àwọn ilé aṣòfin àgbà àti kékeré yìí àwa la yàn wọ́n sípò ó dẹ̀ yẹ kó jẹ́ pé tí wọ́n bá fẹ́ ṣe ohun kankan kí wọ́n tiẹ̀ gbọ́ padà lọ́dọ̀ wa eléyìí tí àwọn hmm. olóyìnbó máa ń pè ní hearing wọ́n máa ń ṣe àwọn púpọ̀ nínú náà ni wọ́n dẹ̀ ti ni wọ́n ti fi ẹ̀sùn kan àwọn ọ̀gá ológun yìí wípé wọn ò ṣe dáadáa tó ó wá yà wá lẹ́nu wípé àti ààrẹ Muhammadu Buhari tó gbé lọ sí ọ̀dọ̀ wọn pé kí wọ́n yàn wọ́n sí ipò aṣojú wọ́n dẹ̀ bu ọwọ́ lù láì tiẹ̀ bi aráàlú wò mo mọ̀ wípé tí wọ́n hmm. bá jẹ́ pé ohun tí ó ṣe kí aráàlú kó dìbò sí ni àwọn àwọn ọ̀gá ológun yìí wọn àdúrà lè yàn wọ́n sí ipò aṣojú hmm. àwọn wọ̀nyí tí wọ́n bu ọwọ́ lù wọn ò wọn ò gbọ́ wọn ò gbọ́ eh, ọ̀rọ̀ láti ọ̀dọ̀ aráàlú kí wọ́n mú tí aráàlú ń fẹ́ eh, eléyìí kò dẹ̀ dára tó. Hmm. Hmm. ẹ ṣeun àlejò wa gẹ́gẹ́ bá a ṣe rí i pé láàrin ọ̀sẹ̀ eh, àjọ PDP wọ́n jáde láti sọ wípé àwọn ò gba àwọn ò tẹ́wọ́ gba yíyàn wọn sí ipò aṣojú àlejò wa ara ẹ̀sùn tí PDP fi kàn wọ́n ni pé àwọn wọ̀nyí o wọ́n ti ṣe ìṣe èyí tí ò bá ẹ̀tọ́ ọmọ ènìyàn mu àti wípé ètò ààbò ìlú kò dára ní gbogbo ìgbà tí wọ́n wà ní ipò pàápàá jùlọ wọ́n tún wá fi kún pé ṣé kìí ṣe pé ààrẹ fẹ́ fi eléyìí dáàbò bò wọ́n nítorí ẹni tó bá ti yàn sí ipò aṣojú tó ń ṣojú fún orílẹ̀-èdè wọ́n máa ń ní ìdáàbòbò tó jẹ́ pé tán bá wà ní orílẹ̀-èdè míì lọ́hùn tàbí ní orílẹ̀-èdè yìí gan àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wọn ti tẹ́lẹ̀ wọn kì í kà á mọ́ so àwọn àjọ PDP wá sọ pé ṣé kì í ṣe pé ní bí wọ́n ṣe yàn wọ́n yìí ààrẹ fẹ́ fi dáàbò bò wọ́n pé kí a má bàa rántí àwọn ẹ̀ṣẹ̀ wọn ti tẹ́lẹ̀ kí lè ròǹgbà yín sí ọ̀rọ̀ yìí àlejò wa. ṣe rí ṣe mọ̀ pé ṣe rí PDP hmm. àti APC orogún ni wọ́n nínú òṣèlú bẹ́ẹ̀ ni Yorùbá dẹ̀ dáhùn wípé ọ̀tá ẹni kì í gẹṣin gíga hmm. bó tiẹ̀ wù kẹṣin ẹ̀ ga tó a sọ pé ẹṣin irú ẹṣin wo ló ń gùn hmm. àmọ́ eléyìí túmọ̀ sí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbà mìíràn tí PDP tí hmm. wọ́n bá ń takò APC a lè sọ pé nípa ti òṣèlú ni tàbí tí APC ń tako PDP a lè sọ pé nípa ti òṣèlú ni àmọ́ nínú ọ̀rọ̀ òṣèlú yìí náà a lè mú òótọ́ dẹ̀dẹ̀ díẹ̀ jáde níbẹ̀ hmm. ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ orogún òṣèlú ni PDP ń ṣe hmm. àmọ́ a lè mú òótọ́ dẹ̀dẹ̀ díẹ̀ jáde nínú ẹ̀ òótọ́ dẹ̀dẹ̀ hmm. díẹ̀ tó wà bẹ́ẹ̀ ni wípé gbogbo gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ pé iṣẹ́ àwọn wọ̀nyí kò kájú tó kò ká ojú òṣùwọ̀n tó ìyẹn wà bẹ́ẹ̀ ṣe wá rí nípa pé bóyá pé wọ́n fẹ́ dáàbò bò wọ́n nípa àwọn ẹ̀sùn kan hmm. pàápàá. hello. hello sir. hello. kó jẹ́ pé àwọn onímọ̀ ṣe sọ ẹ pé àwọn orílẹ̀-èdè kan wà tí hmm. ó ṣe é wọ́n máa gba ìwé pé ìgbélú pé a kì í pè bẹ́ẹ̀ eh, hmm. credentials eh, letters of eh, letters of credence hmm. ni wọ́n pè ní ọ̀dọ̀ àwọn tó lóyìnbó wọ́n má gbà lọ́wọ́ àwọn ọ̀gá àgùn wọ̀nyí àmọ́ tí wọ́n bá tiẹ̀ tí wọ́n bá tiẹ̀ ọ̀pá gbà ṣebí ṣe rí wọ́n tẹ̀ dàbòbò wọn káṣẹ̀ wà wọ́n dàbòbò wọn. ká hmm. máa sọ wípé àṣe àṣepamọ́ ló wà àṣegbé ò sí. bẹ́ẹ̀ni tí èèyàn bá ṣẹ̀ ṣẹ̀ tàpápá nípa ẹ̀tọ́ ọmọnìyàn tó hmm. bá ṣe ẹ̀ṣẹ̀ tó jẹ mọ́ ti ẹ̀tọ́ ọmọnìyàn hmm. ó tiẹ̀ wà ní ipò kan fún bíi ọdún mẹ́rin márùn-ún hmm. tó bá parí wọ́n á tún pè wá wá jẹ́jọ́ ẹ̀ tó bá jẹ́ pé bí kì í ṣe sọ yẹn ló ṣe rí ààbò tí wọ́n dàbò mọ́ yẹn fún ìgbà díẹ̀ ló lè jẹ́ tí a bá rí kankan nu wọn tó jẹ̀bi wípé lóòótọ́ ni wọ́n jẹ̀bi ìfẹ̀tọ́ ọmọnìyàn ju àwọn ará ìlú tàbí àwọn ọmọ tó wà ní abẹ́ wọn hmm. ó ṣe ṣe ó jẹ́ wípé nígbà tí ó bá yá wọ́n á sì pè wọ́n láti wá jẹ́jọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. Hmm. Hmm. ẹ ṣeun gan mo fẹ́ kẹ́ ẹ kọ̀ gba àwọn èèyàn wa nímọ̀ràn àti ìjọba torí ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè tó dẹ̀ fẹ́ yàtọ̀ sí eléyìí dẹ̀ bọ́ ẹ kọ́ gbà wọ́n nímọ̀ràn kọ́mọ́dà bẹ́ẹ̀ pé àpárí ọ̀rọ̀ lórí eléyìí ìbéèrè eh, ìmọ̀ràn tí a lè gba àwọn ìjọba náà ni wípé ó ní mo ṣe sọ pé ìjọba tiwantiwa hmm. eléyìí tí à ń pè ní democracy tó yàtọ̀ hmm. sí rí wọn tí wọ́n ń wa gbádá iṣẹ́ àwọn ológun ló ó ṣe rí ìjọba tiwantiwa ó gbọ́dọ̀ máa fetí sí ohun tí aráàlú ń sọ hmm. kí ni aráàlú kí ni aráàlú kí ni kí ni èrò aráàlú eh, màá gba ìjọba wa nímọ̀ pé wọn wọn wọn ọgbọ́n tán wọn ọmọ tán hmm. gbogbo wa náà ni gbogbo kò dẹ̀ sí àwọn tó dẹ̀ wà níjọba wọn ò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè nàìjíríà ju àwa náà lọ hmm. kò dẹ̀ lè sí nàìjíríà láìsí aráàlú tí wọ́n tí wọ́n ń ṣe ìjọba lé lórí hmm. nítorí náà kí wọ́n máa fetí sí ọ̀rọ̀ aráàlú díẹ̀díẹ̀ nínú ohun tí nínú gbogbo ètò wọn tí wọ́n bá ń ṣe. ẹ ṣeun gan-an ẹ ọ̀rọ̀ tí ẹ sọ kẹ́yìn náà máa ti mú ìbéèrè mi wá ẹ ní kí ìjọba máa fi etí sí ọ̀rọ̀ ará ìlú àmọ́ jíjáde síta tí àwọn olùwọ́de fẹ́ jáde síta lónìí àbámẹ́ta kí lẹ́yìn lè rí sọ sí ọ̀rọ̀ tí wọ́n pè ní as dem no born your papa well ètò wọ́n fẹ́ jáde síta látàrí pé wọ́n fẹ́ ṣí Lekki toll gate padà kí lẹ́yìn lè rí sọ sí ọ̀rọ̀ ṣe rí èmi á rọ àwọn ọ̀dọ́ wa mm-hmm. pé kí wọ́n fi pẹ̀lẹ́kùtù kí wọ́n fi sí ọ̀rọ̀ yìí mm. èmi bí èmi máa ń mo máa ń fẹ́ sọ mo máa ń fẹ́ dúró nídìí òótọ́ kó tó di wípé àwọn ọ̀dọ́ wa bẹ̀rẹ̀ ìwọ́de ti EndSARS EndSARS mm. ọlọ́pàá ni à ń bá jà wípé kí wọ́n máa pé bí hmm. àwọn ọlọ́pàá hmm. wọn àṣejù wọn pọ̀ jù hmm. kì í ṣe pé kí wọ́n ti Lekki toll gate ní abẹ̀rẹ̀ ìjà fún nígbà tí ọ̀rọ̀ endsars tó wá di wípé toll gate ó di wàhálà ni toll gate ò ṣiṣẹ́ mọ́ àwọn kan ni wọ́n gbàbẹ̀ yẹn tòótọ́ tí wọ́n ń ṣe tí wọ́n nígbà tí wọ́n wá sọ pé wọ́n fẹ́ ṣí wọ̀nyí tí wọ́n fẹ́ ṣí báyìí kì í ṣe ohun tí a bẹ̀rẹ̀ ìjà wa fún nìyẹn tí hmm. a bá wá tún lọ báyìí pé kí wọ́n má ṣe kógèètì bí ìgbà pé a tún ti ń yẹ̀bá bẹ́ẹ̀ lórí lójú tèmi èmi ò hmm. bá ní wípé tí a bá tẹ̀ wá fẹ́ sọ pé kí wọ́n má ṣí tógèètì kì í ṣe wípé ká tún lọ máa ṣe ní ọ̀nà tí ó tún lè lọ mú pé kí ìpàdánù ẹ̀mí kó lọ wà hmm. torí náà èmi á rọ àwọn náà wa pé kí wọ́n jọ gbá ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù ní orílẹ̀-èdè wa a ò fẹ́ ìmí mọ́ hmm. kí wọ́n jọ kí wọ́n fi pẹ̀lẹ́kùtù ṣe ìjọba wa náà tí wọ́n bá dẹ̀ tó bá di pé ìwọ́de yìí wáyé kì í ṣe wípé kí wọ́n tún ṣe lọ́nà tí wọ́n máa fi pa èèyàn kí hmm. wọ́n ṣe lọ́nà tó fi jẹ́ pé tán bá tiẹ̀ máa tú àwọn tó ṣe ìwọ́de ká pé kí wọ́n má da àlàáfíà ìlú láàmú kí wọ́n wá hmm. ọ̀nà tí wọ́n máa fi ṣe yóò ní ìtàjẹ̀sílẹ̀ wá tàjẹsílẹ̀ ti pọ̀ jù lórílẹ̀‐èdè wa a ò fẹ́ mọ́. ẹ ṣeun bá àlejò wa. bóyá kí n fún yín ní àǹfààní díẹ̀ tó yà ṣe ní ìṣẹ́jú díẹ̀ kẹ́ fi sọ̀rọ̀ lórí ti àwọn fúlàní àwọn fúlàní darandaran yìí àti tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa wàhálà tí ó ń dá sílẹ̀ púpọ̀ náà àwọn èèyàn lórí rògbòyà lọ́tìẹ̀ ti pinnu nípa àwọn fúlàní darandaran ló ń fa wàhálà tí ó ń ṣẹlẹ̀ sí ààbò orílẹ̀-èdè nàìjíríà kílẹ̀ yìí lè sọ sí ọ̀rọ̀ yìí. ṣe rí ọ̀rọ̀ fúlàní darandaran ó dàbí ẹni wípé agbogbo alamọ̀ pé kò rí báyìí tẹ́lẹ̀ hmm. kò tó báyìí ó ti wà o kò síjọ́ tí kò síjọ́ tí ọ̀rọ̀ fúlàní darandaran tí kò ti ń fa wàhálà láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran hmm. àmọ́ ó dàbí ẹni wípé ìjọba tó wà lóde yìí wọn ò ìhà tí wọ́n kọ sí ọ̀rọ̀ yìí wọn ò kọ ìhà tó yẹ kí wọ́n kọ sí sí nítorí wípé ọ̀rọ̀ pé à ń da màálùú okòwò àwọn kan ni bẹ́ẹ̀ni èmi tí mò ń ṣe àgbẹ̀ owó tèmi ni ìwọ ò gbọ́dọ̀ fi okòwò tiẹ̀ kó o fi dí tèmi lọ́wọ́ hmm. okòwò wọn ni okòwò Yorùbá ní okòwò pín fún okòwò lọ́rùn Hmm. àmọ́ títí àwọn darandaran yìí ó ti máa ń fún okòwò ní ọrùn ọ̀nà hmm. kan nìyẹn nípa pé kí wọ́n da màálùú kí wọ́n lọ fi jẹ oko olóko àmọ́ ọ̀rọ̀ yìí ti wá kọjá wípé ọ̀rọ̀ fúlàní darandaran nìkan ọ̀rọ̀ yìí ti wá ń di ọ̀rọ̀ àwọn ọ̀daràn gidi hmm. tó dàbí ẹni pé àwọn àtúnṣí láti ibi tí wọ́n ti ń jagun ní àwọn ní òkè ọya ní àríwá ní hmm. òkè ọya tí wọ́n ti ń jagun àwọn míì lára wọn tí ogun ti lé tí wọ́n sá wá káàkiri orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n hmm. bẹ̀rẹ̀ sí pé mọ́ torí pé kábí ara wa léèrè wípé ṣé à ń daran kí ló mú ìbọn gbígbé wa nínú ká daran kí ló mú ká máa nínú ká dáná nínú ká máa ká máa ká ká máa ká máa gbéyàn ká máa béèrè owó nínú ká dáná eléyìí ti ju ọ̀rọ̀ dáradára lọ hmm. àmọ́ kinní kan ló bí ìkan nígbà tí èèyàn bá ti ń ṣe nǹkan kan hmm. tó bá bẹ̀rẹ̀ níbi kékeré tí a tètè ka lọ́wọ́ kò pé irọ́ ò lè ṣe báyìí á hmm. tún gbé ìgbésẹ̀ míì lọ síwájú ìgbà tí àwọn darandaran wọ̀nyí tí a ń pè ní kìíní tí wọ́n ti ń gbébọn dáná tí wọ́n ń pa àwọn èèyàn hmm. tó dàbí ẹni wípé ìjọba ò kọ ìyà tó yẹ kó kọ sí òun náà ló jẹ́ kí wọ́n tún lọ síwájú pé ó dà tá a bá tiẹ̀ lè máa gbéyàn pa náà tá a bá lè gbá gbéyàn pamọ́ ká máa gbowó hmm. e, eléyìí náà máa tún dà ó ló jẹ́ kí wọ́n máa ṣerú eléyìí gbogbo ẹ̀ ó wà ní ọwọ́ ìhà tí ìjọba pàápàá jùlọ ìjọba àpapọ̀ tó kọ sí ẹ ṣeun gan ìbéèrè pọ̀ tá a fẹ́ béèrè lápapọ̀ ṣùgbọ́n àkókò lè kó wa ní papámọ́ra mm, mm. àkókò tí ń kó wa ní papámọ́ra ẹ mọ́ <laughs> torí ẹ̀ náà ni màá ṣe ní ìbéèrè béèrè pé ìjọ mi tá a bá ní pé ká pè yín pé kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ ìjẹ́ ní àǹfààní àti lè bá àwọn èèyàn wa ń lé sọ̀rọ̀ alágbára ah, ọlọ́run kọ́ lọ́ọ́ ṣọ́ wa jù bá yẹn lọ. àmín àmín ẹ mo wá fẹ́ kẹ́ bá wa gba àwọn èèyàn wa nílé ní ìmọ̀ràn ìkẹyìn kó tó di pẹ́ kúrò ní ètò. ọ̀nà tí mo lè gba àwọn ènìyàn wa nínú ilé ni wípé wọ́n ní tí a bá ro dídùn ìfọ̀ họ̀rọ̀ adé egun hmm. tí a bá ní ká wo orílẹ̀-èdè nàìjíríà ṣe rí báyìí èèyàn àti ẹ̀fẹ́ sọ pé ǹjẹ́ ìrètí kankan wà ní orílẹ̀-èdè yìí mọ́ àmọ́ ohun tí màá gbà wá nígbà tí a ò ti ní orílẹ̀-èdè mìíràn tí ó ju orílẹ̀-èdè yìí lọ ẹ jẹ́ kí a ní ìrètí wípé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí ó máa dára èmi hmm. fẹ́ kí àwọn èèyàn wa kan sọ ìrètí nù a ti rí àwọn orílẹ̀-èdè tí tiwọn burú jù báyìí lọ hmm. tí wọ́n dẹ̀ jí padà tí a bá ti mú tí à ń ṣe òun náà ni pé àwọn èèyàn wa ẹ jẹ́ kí gbogbo wa ká pinnu wípé orílẹ̀-èdè yìí gbogbo wa la jọ ní kì í ṣe fún àwọn olóṣèlú nìkan kì í ṣe fún àwọn tó wà ní ìjọba nìkan hmm. ogún ìbí gbogbo wa ní orílẹ̀-èdè hmm. yìí kí gbogbo wa ká lè ṣe ọ̀nà tó fi jẹ́ pé ó máa lọ sí iwájú gbogbo àwọn ìwà bíi ká gbowó ká fi dìbò olóṣèlú fún wa lówó ká lọ dìbò fún wọn kankan eh, fún wa ní one thousand two thousand ẹ jẹ́ kí gbogbo wa ká jáwọ́ nínú àwọn irú wa báyìí hmm. ọ̀nà kan ṣoṣo tí orílẹ̀-èdè wa tó lè fi lọ síwájú náà ni pé kí gbogbo wa ká fọwọ́ sowọ́pọ̀ ká dẹ̀ mọ̀ pé eh, a máa ṣiṣẹ́ fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Hmm. kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ẹ ṣeun gan àlejò wa ọ̀gbẹ́ni Adémọ́lá Adégòkè ẹ ṣeun pẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò. a lọ́wọ́ yín. Hmm àlejò wa ti sọ̀rọ̀ hmm. bẹ́ẹ̀ni wọ́n ti sọ ètò jù nínú ọ̀rọ̀ pé kí gbogbo wa ká fi ọwọ́ sowọ́pọ̀. wọ́n sì sọ pé ká ní ìrètí hmm. ká má hmm. fi ọ̀rọ̀ ilẹ̀ wa lé àwọn olóṣèlú nìkan lọ́wọ́ wọ́n ní ká ní ìrètí pé ọjọ́ kan orílẹ̀ nàìjíríà náà yóò dáa yóò dáa wọ́n sì sọ̀rọ̀ nípa àwọn ìjọba tiwantiwa wọ́n ní ká gbìyànjú ìjọba tiwantiwa ni kẹ́ jẹ́ kí a máa ṣe ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo ìjọba ológun ológun ó ti lọ kápátì ẹni tó bá dẹ̀ ń ṣòṣèlú náà kó má ti tiẹ̀ ti ológun kó má ti ìbọ̀ kó má sọ̀rọ̀ ẹ̀ di apàṣẹ ní tí àwọn ará ìlú bá fẹ́ àwọn ilé aṣòfin náà táwọn náà bá fẹ́ gbégbèsè kan kó máa béèrè lọ́wọ́ àwọn èèyàn tó yàn wọ́n sípò hmm. ìjẹ́ nǹkan tẹ́ fẹ́ rẹ̀ àbí hmm. nǹkan tẹ́ fẹ́ èwo ni kí wọ́n kàn gbé nǹkan wá sí ọ̀dọ̀ yìí kẹ́yìn náà sí mi ẹ gbé yẹ̀wò ẹ ti ẹ yẹ̀wò pé àbúṣe kínní ìdá ṣó ṣe ṣó dára tó àlejò wá ti ẹ̀sán kankan pàtó tí mo dẹ̀ rí pé ó fẹ́ dàbẹ̀ ni pé ó ti di nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlejò wa máa ń sọ ní gbogbo ìgbà màá sì tún fi eléyìí rán àwọn ará lélétí wípé nígbà tó bá tó àkókò ìdìbò pààyè gbowó bẹ́ẹ̀ni kàyé gbowó ẹ bá ti gbowó ẹ ti ta ọjọ́ ọ̀la yín nìyẹn mi ò tẹ̀fẹ̀ dá ọkọ̀ ìpínlẹ̀ kan tí eléyìí ti ń ṣe rẹ̀ nígbà ìdìbò wọ́n gba owó ìbò hmm. gbogbo wọn ó léye tí wọ́n ń gbà ará àwọn tó ń gba ẹgbẹ̀rún márùn-ún ará àwọn tó ń gba ẹgbẹ̀rún mẹ́wàá àmọ́ ní àsìkò tí a wà yìí iye owó oṣù tí àwọn. <laughs> wọn fún wọn lówó oṣù wọn fún wọn lówó oṣù bí owó ìdá méjì owó oṣù wọn ni ìjọba náà wá ń san ní àkókò. ṣó yẹ kó rí bẹ́ẹ̀. gbogbo wa ni a mọ nǹkan tí a fẹ́ owó ẹgbẹ̀rún márùn-ún àbí ẹgbẹ̀rún mẹ́wàá àbí ẹgbẹ̀rún kan méjì tí à ń gbà tí ò lè san ọbẹ̀ kan tí à ń gbà yìí. ẹlòmíì gan ilẹ̀ òní ṣú lọ́jọ́ yẹn tówó yẹn á fi tán. tówó yẹn á fi tán owó tá à ń gbà ibẹ̀ pé èèyàn ta ọjọ́ ọ̀la ìsíwájú èmi àti èèyàn kan jọ ń sọ̀rọ̀ mo wá ń béèrè pé kí ló dé gan táwọn èèyàn fi máa ń gba owó ní ọ̀dọ̀ ìdìbò kó tó di pé mm. wọ́n dìbò ẹni ẹ máa sọ fún mi pé ṣé o mọ̀ pé olóṣèlú ni mí mo ní bẹ́ẹ̀ ni sá wọ́n ní ṣé o mọ̀ pé kó tó di àsìkò ìdìbò àwọn ti máa ń ná àwọn owó kan bẹ́ẹ̀ni mo ní bẹ́ẹ̀ni hmm, hmm. wọ́n ní tó bá di ọjọ́ ìdìbò àwọn èèyàn táwọn ti kọ́kọ́ náwó fún sẹ́yìn yẹn é pé ẹni tó bá fún wọn lówó ń dọ̀jìbò hmm. gan ni wọ́n máa dìbò fún wọ́n á ní kí ló fà á wọ́n ní bóyá nítorí pé irú ìrònú wọn bí ẹni pa owó eléyìí ò tún gbọ́dọ̀ fún mi owó eléyìí ò tún gbọ́dọ̀ fún mi. ìṣègùn pàápàá tiẹ̀ tún wà ń bẹ̀ ẹlòmíì ò tí jẹun ẹlòmíì ò tí ì rówó oṣù gbà ṣé màá wá ní kí ẹgbẹ̀rún márùn-ún máa lọ tí mo sì mọ̀ pé mi tí mọ̀ nǹkan tí màá fẹ́ fáwọn ọmọ ń jẹ́ lé. ẹgbẹ̀rún márùn-ún yìí sì rí tí ẹ bá gbà ó ṣe é ṣe kó jẹ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ yín. bẹ́ẹ̀ ni ó dé ṣe bó ṣe ṣe òun ni òun ni nítorí ẹni tẹ bá ti yàn sípò tó bá ti ṣe lòdì báyìí wàhálà ni àwọn ọmọ wa àwọn náà ló máa jìyà ẹ ní orílẹ̀-èdè yìí àkókò tó ti tó láti máa dágbére fáwọn aráalé àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> alérò pé ti gbádùn ètò tòní ẹ̀yin aráalé gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan ẹ ti àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ lábala ìjẹmọ òṣèré rẹ ẹ má gbàgbé ó ṣe pàtàkì ẹ̀bùn wa ó wà nílẹ̀ àwọn tó máa jẹ́ àwọn náà là ń dúró dè ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ káfíńre pàdé orúkọ mi ò yí padà Rachel Roberts náà ló ń kí yín pé ó dàbọ̀. Farouk Ogunjimi sì lórúkọ tèmi adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí adúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Adémọ́lá Adégòkè adẹ́dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Stephen Adéwálé ọ̀gbẹ́ni Adémọ́lá Adégòkè àti ìlú Èkó tiẹ̀ lọ ti darapọ̀ mọ́ wa mm-hmm. ẹ ṣeun gan adúpẹ́ pẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin la ṣe wà ẹ ṣeun gan àtẹ̀yin tí ẹ máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ ṣeun gan títí di ọjọ́ mìíràn ó dìgbà.